نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة بقف ولو حمدنا الله أنا مسلمون هدانا الله لسنا مشركين هدانا الله لسنا مشركين tẹ́yìn ọba tí ẹ máa nǹkan mí àbí èèyàn ma kò mọ bó ṣe pàtàkì sí ó yẹ kí ma tiẹ̀ máa rántí ti pé èyàn táwọn tí wọ́n sọ ní kò. Adánàlọ́hun lásínà mọ̀ ṣíríkì náà. Àwọn àdúpẹ́ pọ̀ fi wá mà náà. Adánàlọ́hun lásínà mọ̀ ṣíríkì náà. Tí ò ṣe Kàfá kàfá ṣàràfà wàhásán wàhátì zàzán. Ẹlé eh, náà tó ń sọba ní kí ni tí ó ń wúwa lórí gan, kí ló ń sọ̀bọ̀ wa nínú. Kàfá ṣàrọ fáwọn wàházán fi hàn yí pé èmi mùsùlùmí ni mí. wọ́n ná lànà mina rahamani dina wọ́n ná lànà mina rahamani dina. kéèyàn béèrè lọ́wọ́ wa pé kí làwọn mùsùlùmí ń ṣe kálá ń ṣẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọba tó dá ayé àtọ̀run àti ìṣẹ̀sìn wa. wálé ìsìlámù dínú lè ń bìyà yín. eléyìí tó tiẹ̀ tún wá tó sọ eléyìí tẹnu wá gbà náà ni pẹ́sìn tàà ń sọ yìí náà lẹ̀sìn àwọn ànábì ọlọ́run. Huwa al-Islamu dinul anbiya. Gbogbo àwọn tí wọ́n ti ń ṣe nǹkan míì tí yàtọ̀ sí Ìsìlámù látìgbà tí wọ́n ti ń ṣe ẹnìkan ní òun tó bọ́ tako wá sọ pẹ́sìn tàà náà tó ń sìn, àbẹ́sìn táwọn sìn ẹ̀sẹ̀ rẹ̀. Huwa al-Islamu dinul anbiya. Báà ń sọ gbogbo àti gbogbo للخاشعين سبيل الاتقياء للخاشعين ojú ọ̀nà iná dẹ̀ lójú ọ̀nà tí gbogbo olùpáyọ ọlọ́run bá lè tọ̀ láti fi ṣẹ̀sì lẹ́yìn eléyìí àbí ọlọ́run kó jọ kó má jà ṣẹ̀sì hàn àmìnà rẹ̀ mọ́ mo kí ń pé ẹkù oríire bẹ́ẹ̀bẹ́ náà ṣe ń kíra mi kú oríire alhamdulillah ẹ̀bẹ̀ ọlọ́run kó jọ kó má jẹ́ kí orí búgbẹ̀yìn oríire yìí fún wa àmín ní a jẹ́ mùsùlùmí ìfàlẹ̀yàn kó opportunity ńlá ní o a oríire ńlá ní o ṣe gbogbo nǹkan tó kù tọ́lọ̀ ń dá sáyé mùsùlùmí ìjẹ́ ni oríire ni àbẹ́lọ́n kó jọ kó má jẹ́ kó padà yìí di orí ibú mọ́ alọ́wọ́ ìgbà tó máa ń jẹ orí ibú nígbà tí wọ́n bá ń ṣe nǹkan mí pẹ̀lú ẹ̀ ìgbà tó máa ń padà jẹ orí ibú nígbà tí wọ́n bá padà ń fi ń pìtàn pé when I was Muslim ó dorí ibú nìyẹn ọlọ́mọ fi rẹ̀ ṣàdánwò fún wa. nàdínà ẹ̀ndàlọ́hìn Islam. kọ́kàn wa bá balẹ̀ dáadáa ọba tó dá ayé àtọ̀run sọ fún anẹ́nà Kùránù wípé nàdínà ẹ̀ndàlọ́hìn Islam. aláàní ẹ̀sìn yìí tó ń kà kún ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run ọba wọn náà ní alìsílám. ọlọ́run dárúkọ ẹ̀sìn kan lórí ilẹ̀ ayé ju Islam lọ kò mẹ́ńṣàn orúkọ ẹ̀sìn kan nínú ìwé òfin kankan jù Islam lọ ẹni tó bá wá ní evidence ẹni kí ó fi hàn wá níbi lọ́lọ́run ti dárúkọ ìtí wọ́n ń ṣe tó ti pè lẹ́sìn. wà máa ń yẹ́ bí jákè gọ́yọ̀rọ̀ lè sìn láàmì dínà. wọ́n náà brass kò lọ wò ó ayé ti lu jára àìsàdúrè. wà máa ń yẹ́ bí jákè gọ́yọ̀rọ̀ lè sìn láàmì dínà. ọlọ́run ẹni tó bá tún ṣe nǹkan míì

ìbọ̀lá ní ẹ̀tọ́ wá fẹ́ dìbò láwọn ọlọ́dà wọn ní dìbò. yọ́bí tó fòyí bó ìrọ̀lì ìsìláàmì dínà aláàrẹ̀kẹ́ni wọ́lẹ̀ yóò kùn bá lámì ní òòrùn. tó bá lọ ṣe nǹkan mí tí àtọ̀ sí ìtún ọlọ́run bá gbé kalẹ̀ wa yìí ó lóun ò ní ọkọ̀ ń dánú dùn lọ́dọ̀ ara wọn ni wọ́n ṣayẹyẹ ni ọlọ́run tó bá tún wá dàlẹ̀ kìyàmọ̀ inú òfò ni wọ́n tún máa ti bára wọn ọlọ́njọba jà ṣòfò abẹ́lẹ̀ ìdúpẹ́ fọ́lọ́run lórí oore tó ṣe fún apá jẹ́ mùsùlùmí gbogbo tó kù sí ń lé láyé tọ́wọ́ báyìí ti bà yìí wá ti bà yìí náà ó tó yọ̀ sí afẹ́lẹ́ yẹn náà àti tọrọ àlékún ọlọ́run fún àfáwà gawa wa náà Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà bí ọlọ́run àlékún yọnu rẹ̀ kó bọ́ wá ṣe fún àwọn ẹni eré ìṣíwájú ti ṣàn sọ́hábá mọ́ wá kí àwọn bàbá wa tí ọlọ́run bá fi ṣe chairman of the day ní orí ìjókòó yìí kọlọ̀kójọ kó mọ́ṣàbá aṣàlékún ẹgbẹ́gbẹ́ mẹ́sàráfí ara fún ètò ti tò nínú ọ̀rọ̀ yìí tí ó fà á táwọn ọ̀dọ́ ìfìrí pẹ́ ìnà wọ́n lè pèsè rú àyè báyìí ọlọ́májọ padà dàrú o ìgbà kan là ń pè wọ́n wọ́n ṣe pè sáà ní wa mọ́ ọlọ́mọ fi rẹ́ ọ̀kan yìí hàn mo kí lọ́pọ̀lọpọ̀ fún ìkatọ́lọ́wọ̀n ọba kún lára àwọn ọ̀dọ́ tí wọ́n pè yìí eré tó wáyé kótó ọjọ́ orílẹ̀ fẹ́ wò ní ẹ ní sáwọn ọmọ ẹ̀nà máa pẹ̀lú èní sí àárín gbogbo ilé ẹ̀kẹ̀rẹ̀ rí òní kí máa ń padà jẹ́ kí ọ̀dọ́ kágbà níyì lọ́jọ́ alẹ́ rẹ̀ ọlọ́nkójọ ọlọ́májẹ padà mo kí ẹnjìníà àbọ̀lọ rẹ̀ tí mi ti gbogbo orúkọ ní gbọ́dọ̀ máa ti orúkọ tí wọ́n tó rólí ni wọ́n mo kí ẹnjìníà àbọ̀lọ rẹ̀ ni n'i wa bákan náà mo kí àwọn brothers lásìkò délẹ̀ mo fi táwọn àgbàlagbà méjì mo fi kí mo dẹ̀ kí àwọn màmá wa náà àtàwọn sisters náà a kí ń pé ẹkù ìkẹsìn kan hmm, a kí ń pẹ̀kù oríire ọjọ́ òní náà ọjọ́ táwọn akẹgbẹ́ yín kan ti wà níbi tí wọ́n ti bá tẹ̀lé obìnrin kan ní ẹlẹ́mìí lọ bá tó obìnrin kan bí adìyẹ àwọn bá adìyẹ bá ti bá tẹ̀yìn báyìí ẹ̀hẹ́n ìtẹ́lẹ̀mí lọ fi sunday rẹ̀ ti ní ṣe nìyẹn obìnrin míì náà ti wà níbi tó náà ti tọ́jú tọ́tì òun náà ti lọ bá tọkùnrin kan nù yàrá ẹ̀ níbi tó gbéra wọn lọ ṣùgbọ́n yìí wá jókòó pé tẹ́ wá ṣe láyé lẹ́gbọ́dọ̀ gbájúmọ́ ìtò máa ń mú ní jẹ́yà láyé àti lọ́rùn kò sí tẹ́yìn fẹ́ fi léyìn ṣe ẹ wá jókòó ẹrù ní pé kẹ́ máa ṣe dánilẹ́kọ̀ọ́ báyìí kọlọ̀kọ́ bá san ilẹ̀ sàn dáadáa mo kí lọ́pọ̀lọpọ̀ jazakumullahu khairan wa barakallahu fikum ó dá púpọ̀ tí a bá wà nílé ẹ̀kọ́ tí a wá kàwé tó wá fàyè lẹ̀ tó tún gbájúmọ́ tẹ̀sìn ìyẹn wá mórí mi wú púpọ̀ nígbàtí mọ́ra àwọn brọ́dà wa méjì tán wá kàrù kọ́rán nílé ẹ̀kan mọ́ ń ṣe nǹkan ọlọ́wọ́ lórí fóònù mọ́ ní láti stọ́pùn tí mò ń ṣe pẹ̀lú tí mo rí yìí ẹ̀tí ní àwọn kòrò ọ̀gù láàrin ẹni àwọn rìsáìtà tí wọ́n jiná tí ẹ pẹ́tọ́ mọ́ bá rí admission sí OOU ní ìbògùn lọ́dọ̀ yín bí a ti lè máa sọ authoritatively yìí pé a ní àwọn kòrò ọ̀gù láàrin wọn àwọn tó máa lè kòrò àní ó àwọn ibi tó bá kù sí láàrin àmọ̀kó wà títẹ́ iná ń gbọ́ àyí tẹ́tún bára yín sọ a máa tún bí tó bá kù sí ṣe àwọn ọmọ ya méjèèjì tí wọ́n kàlù kọ́rá ní ẹ bárakọláwò fi kùnmá kọlọ̀bà fóònù ni mo rí kórí ni wọ́n ti ń dálẹ̀ pẹ̀lú ní dídé pọ́nṣánpọ́nṣán tiktok ni social media ni ẹ̀yìn na wájọ́ ọmọ ilé ìwé ilẹ̀ tí wá gbájúmọ́ kéwú báyìí ìwọ̀n tí wọ́n bá wà láàrin wọn tí wọ́n náà wá fà ilẹ̀ láti máa fi gba kí lọ́dọ̀ àwọn tó ń rúpọ̀ kéré sí ẹlọ́jọ́ orí àbí òun wà ní máa dá láàmú jẹ́ kó máa kọ́ ẹ tó ní jẹ́ kó ní special class fún ẹ máa jẹ́ kó jẹ́ general wọn tẹ́ ń ṣe. àlè ìlímù yẹrù fún àhàlálẹ̀ ìlímì bí ìsàrọ̀ fi. sẹ́rẹ́ àǹfààní ìmọ̀ tí a bá wà láwùjọ ọmọ kí a tètè kó ìmọ̀ yẹn. àlè ìlímù yẹrù fún àhàlálẹ̀ ìlímì bí ìsàrọ̀ fi. ìmọ̀ máa ń jẹ́ àgbéga fún ní mímọ̀ ní tọ́lọ́n bá ní kó nímọ̀ sí wàá tún máa ga sí láyé ní kọ́lá náà lọ. wàá lè. bó ṣe já sí pé àìmọ̀ kan ó máa ń kó yẹpẹrẹ bá láìmọ̀ kan ni. àlè jahalu yàn kú oṣù orí ẹ̀ gbogbo ẹni tọ́lọ́wọ́n bá ti ní kẹ́ ní nǹkan lára ẹ má ṣe àwọn gbẹ̀yìntẹ́ iná wá rí pa àwọn kan ní lára jù yín lọ ẹ má tìjú ẹ súnmọ́ ẹ lọ́pọ̀. àti ló bí àfílì ìlímà mi máradì ìlàláhàdì. ṣẹ́rí ẹ̀kọ́ tó wà níbi ká kọ́ ìmọ̀ ni pé èèyàn máa ń wá látìgbà tí àwa ti dáyé dìgbà tí òun ní sílẹ̀ ayé máa ń jẹ́. wàá ló bí àfílì ìlímà mi máradì ìlàláhàdì. ẹnìkan kì í dẹ̀ ń dàgbà kọjá mọ̀ pé tí a bá ṣe ń ṣẹ̀mí láyé ìmọ̀ tẹ̀sì wà máa kọ lọ ni. Bọ́lá àdífọ́ mi náà lè mọ kàtàrí bí lékúnlé. Ẹlẹ́jẹ́ lára ẹ̀kọ́ tà fọwọ́ gbà. Bọ́lá àdífọ́ mi náà lè mọ kàtàrí bí lékúnlé. Lára ẹ̀kọ́ tà náà bí wá kọ a ṣàlékún báraka fún àwọn brọ́dà méjèèjì tí wọ́n ká yìí kó ṣàlékún báraka fún àwa náà kó ṣàlékún ọmọ wa àkórí ìdánilẹ́kọ̀ọ́ wa tò ní torí tàbá tó ti ń parí ilé náà tún ní ìdánilẹ́kọ̀ọ́ mi ní Abẹ́òkúta a gbọ́dọ̀ pẹ́jù ń bí kabalẹ̀ láǹfààní àti délé nírọ̀rùn kọ́lọ̀n kó gbogbo wa àwọn ọmọ ya wa wọ́n ní tó ní ṣe pẹ̀lú ìmọ́ni ènìyàn ìgbàgbọ́ wa àti bá ṣe fẹ́ àwùjọ pẹ̀lú ìmánì wa bí islam wa bó ṣe fẹ́ jẹ́ pé ń tọ́lọ̀ bá fún wa yìí kò síbi tí ò fit ìmọ́rẹ̀ ẹ̀sùwa kò síbi tí ò yẹ àgbọ́yẹ̀ ẹ̀sùwa kò síbi tí ò bá mú àwọn ọmọ́ra míì ni a lè mú débì kọkún ma dẹ́rùbà àwọn èèyàn àwọn ẹ̀sìn mí ni a lè gbé débì kọkún ma mú ìdẹ́rùbà kó ma mú wá iléyá ló ń bọ̀ yìí kẹtíkẹtí ń bọ̀ àwọn èèyàn dúnú nípa àwọn tó máa tà báwọn èèyàn bọ́ ṣe pawó lọ rẹpẹtẹ nínú túnú àwẹ̀ àti nínú oṣù àwẹ̀ gọngọ fúnra báyìí náà ló ṣe rí bó ṣe já pé iléyá ń bọ̀ yìí náà àti pípọn wa kò síbi tẹ́sìn wa ò bá àǹfààní rẹ̀ ní pé tó bá ti wà láwùjọ kan tí ìsìlámù bá ti débì kan oríire ti dáwùjọ yẹn pàwọ́ wá ní mọ́ni àwọn mùsùlùmí báwo la ṣe fẹ́ dìmú ṣinṣin báwo lò ṣe ní délé ìwé kò wá gbé ìsìlámù ẹ̀ ti sẹ́gbẹ́ kan báwo lò ṣe báwo ló ti ṣe fẹ́ ní pàtì láyé àwọn ẹlòmíì náà báwo ló ṣe fẹ́ lápá lára àwọn ẹlòmíì ìsìláàmù ní àwọn mọ̀mọ̀ yizad àwọn tọ́lá bá fi jẹ́ kó yàtọ̀ nínú gbogbo tó kù tí wọ́n ń pè lẹ́sìn láyé kò ṣe lé bá ìsìláàmù ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ti gbáwájú ná gbogbo ẹ̀gàn ìlara ìdúkokò mọ́ ìfúnlẹ̀ mọ́ ìparọ́ mọ́ ni ìdúnrún mọ́ ni iyọ̀ nǹkan àwọn ya ṣe nípa ẹ̀sùn islam àtàwọn mùsùlùmí kò kó parun bá islam ti déjì ọ̀dọ̀ mùsùlùmí wá ní onígbàgbọ́ òdodo alẹ́kì máa gbọ́ ní àwọn onígbàgbọ́ òdodo wọ́n rí fásità mùsùlùmí nìyẹn pẹ̀lú wa onígbàgbọ́ àwọn adìyẹn sáwọn sísà kan wá ń dùn pé wàhálà mọ̀dẹ̀ brọ́dà yẹn ah brọ́dà ti change gan ó ti improve gan kíwò ẹ̀gbọ́n ti yàtọ̀ ha ah, ìmọ̀ ni ẹ ti ha mọ́ṣálà ìmọ̀ ni máa ń lékún ó máa ń lékún ó máa ń gòkè wàyẹ̀ ń kò sí ìmọ̀ ni drop وقل إنما الإيمان قول ونية وفعل على قول النبي مصرح وينقص طورا bí asẹ́tì kan tó ní tó ní ẹ̀kọ́ta ń bè kan rárá ìgbàgbọ́ wa ni pé alìmọ́ọ̀lù Táǹpẹ̀ ní ìmánì kọ́ olónà táǹtà gbọ́dọ̀ sọ lẹ́nu ni. Wà ní ìyà Mùsùlùmí kì máa áìdí ìmánì ẹ̀ má fi pamọ́ sọ́káyé mọ̀ pé Mùsùlùmí ni mí ìsìlámù ni mò ń ṣe. Ọlọ́run èmi ò ní nǹkan mi tí mo tún fẹ́ lọ ṣe ń bè kan jù yìí náà lọ. Wà fí

afẹ́ rí àbí ara ń tẹ́ náà kó ṣó pé mùsùlùmí ni ẹ́. wọ́n yán kò sùn tó rán bílmà sí wàtá àgọ́ta. jẹ́wárí ní imani yìí yán kò sùn tó rán bílmà sí. imani yẹn ìjẹ́ mùsùlùmí òdodo yẹn a máa dínkù ńgbà mí. imani yẹn máa wálẹ̀ ńgbà mí. bílmà sí. kí ló lè fà á torí ti ga sí kalẹ̀ pé kí ló dé dímọ́nì mi fi máa máa drop kí ló lè ṣẹlẹ̀ sí ìsìlámù tó fi máa máa jáwálẹ̀ ń tó lè fàárẹ̀ ò bí lè máa tó bá ti bẹ̀rẹ̀ sí jẹ́ṣẹ̀ bí ilé máa sí tó bá tẹ̀ tó sáré sí òkú olórí tiktok bí ilé máa sí tó bá tẹ̀ tó sáré sí òkú olórí facebook tọ̀rọ̀ bí ilé máa sí tó bá tẹ̀ tó sáré sí rádaràdá tó pọ̀ láyé nìsí ìmọ̀ ni a máa já wálẹ̀ bí ilé máa a máa gòkè sí kí ló lè máa mú kí máa ní máa increase bó bá ṣe ń sin láwọn sí bó bá ṣe sírẹ̀ pẹ̀lú fún ká alkùnránì wọn há alkùnránì o ń gbọ́ wà sí o ń lọ sí jókòó wà sí ní gbogbo ìgbà o ṣe náà fílà ó fàyílẹ̀ fún gbọ́kúgbọ́ ìwòkúwò ìsọkúsọ ìwò ní interest nínú music ń jẹ ó bá ṣe dìpótì táìmù ààrẹ fún tọ́lọ́hún bẹ́ẹ̀ náà ní mọ́ ni ẹjú máa lọ sókè sí ṣe pẹ̀lú daily activities wa bá a ṣe ń ṣe lójoojúmọ́ ó gbọ́dọ̀ máa mọ́nítọ̀ ìmọ́ni ẹ̀. kal-ihsani wal-amali salihin. báwa ló ṣe fẹ́ máa mọ́nítọ̀ ìmọ́ni ẹ̀ pẹ̀lú àwọn tó ń ṣe lójoojúmọ́ máa ṣe dáadáa dáadáa àkọ́kọ́ ẹ̀dìmú tápín ihsan dáadáa àkọ́kọ́ ní tó ṣe láàrin wà tọ́lọ́wọ́n ọba ẹ̀ pẹ̀gbà tí Jibril alayhi salatu wa salam wá fíṣítà náà bí sọ̀lọ̀sọ́lọ̀ wípé ọ̀nìkílà ń pè ní dáadáa fún mi ní ìrọ̀ǹpa ẹ̀ àpàtà níbi fẹ́ rẹ̀sọ́n sí jìbìrì ìlú jẹ́ náà arábìn náà ni kó máa jọ́sì fọ́lọ́hun kánà kàtàrà ooo bí ìgbà tó ń rí ọlọ́run báyìí àìlàmjẹkùn tàrà ooo fàyínàkùn yàrá ká arábìn tó bá tẹ̀jẹ́ pé kò rọrùn fẹ́nikẹ́ni láti rí ọlọ́run láyé ẹnìkan kan rọ́lọ́run láyé gbogbo tẹ́ ń gbọ́tán náà rọ́lọ́run yóò ní rọ́ ni wọ́n wọ́n múlẹ̀ ni ọ. fàílẹ́m tẹ̀kùn ìtàrà ni freedom of religion speech náà tún wà tó bá mọ̀ lè sọ ṣáà máa bú sẹ́ẹ̀tì míì so gbogbo eléyàn ló fà táwọn èèyàn fi free láti sọ tó wù ọkọ̀ parọ́ bó ṣe wọ́n. ìlàmútẹ̀kùn ìtàrọ́ fún. àmàlẹ́kà tó lọ ń dá gan pàápàá kí ń jẹ wọn kí ń mú ámbèlè ọba tó dá wọn lẹ́nìkan wá lóhun ọba jọ mú anábì ní ti ẹ̀lẹ̀ rí ọlọ́run láyé látòrí kò hólì àbìsọ̀rù ẹni kò rọ́rọ̀ rí. yúdìrí kò lè àbìsọ̀rọ̀ wà hún àlàbí fúnlẹ̀ kọbí. ẹni kò rọ́rọ̀ rí ṣùgbọ́n lọ́wọ́ bá ń rí gbogbo wa rí kété. ni a mi la sọ lè hàmì dákàrí al-ihsan anábìsọ jìbìrì olóúnjẹ náà sọ̀rọ̀ pé kó máa sin ọlọ́run bí ìgbà tó ń rí ọlọ́run fa'in lamtakun tarahu fa'in lam yaraka tó bá ti ẹ̀ lè rí ọlọ́run láyé gbàpọ́lọ́run bá ń rí wọ ìsáàdù àkọ́kọ́ nìyẹn pé mo ṣe dáadáa láàrin ìmọ̀ àtọba tó ní mí olórí dáadáa tó ṣe òun ni kó máa ṣe dáadáa ní kọ̀rọ̀ kó máa ṣe gbogbo tó ń ṣe ń kọ̀rọ̀ ní ṣíṣe ti pé ọlọ́run ọba ń rí ẹ̀rí kété ìyẹn náà ló máa wá fa dáadáa ẹ̀sán wàlàkejì ohun tó bá lè gbà tẹ́ pé tí yàn bá ṣe sí ẹ ò ní gbà ó máa bí ẹ nínú máa ṣe sí náà. man ní àmìlà sọ̀lẹ̀ ha mi ń dàkàrí ní àwọn sáà. ìyẹn lọ́la fi sọ fún anílà alukura ni pé man àmìlà sọ̀lẹ̀ ha mi ń dàkàrí ní àwọn sáà. ọlọ́nà ní kẹ́ni tó bá ṣe dáadáa nínú yín. mi ń dàkàrí ní. ó jọkùnrin ni. àwọn sáà. àbójú obìnrin ló hùwà rí ni. wà hùwà mu'minun. ọlọ́run wa kẹ́ ó wá jẹ́ olùgbàgbọ́ òdodo kílódé ṣíkàbọ́ àti já yan ọmọ kẹ́rẹ́ kọ́lọ̀ tó sọ pé wà húwà mú omi nù torí pé ìwà rẹ̀ tí ẹni tí kìí ṣe olùgbàgbọ́ òdodo bá hù akọmọ máa fi kásá ní fún ah, kárẹ̀ ní pé máa nílẹ̀ lọ jẹ́ muslim bó dẹ̀ ṣe dáa tó yìí ó dẹ̀ náà wá ṣomi síta ìtàwọn èèyàn dẹ̀ ń benefit látara omi ẹ̀yí kó wá lọ jẹ́ muslim ẹ̀wọ́ ládá tí wọ́n máa gbà tán wà ó wà mọ́mìnú gbogbo dára tí a máa ṣe láyé tí ò bá ti jẹ́ mùsùlùmí ah.

gbogbo yóò tí a bá ń gbádùn láyé ó máa padà di ohun tí ò ní lè gbádùn mọ́ gbogbo ń tàà jẹ tó dùn nísìn ohun tó máa ẹ́ndì ẹ̀ nípa abẹ́ ṣègbọ̀nsẹ̀ tá ṣègbọ̀nsẹ̀ tó à nílè dúró jà máa alánàjẹ́ sí ànàhún ajẹ́rọ̀ ní kan duplex ló tó bá padà ìjà kò nílè dágún ma. mọ́ ìsàlẹ̀ tó wà gan pàápàá tó bá yá kò nílè sàlẹ̀ jùbọ́ títà mọ́ tọ́lọ̀ bá ní kó dàgbà tásìkò gbà náà tó bá padà yá gbogbo olówó lọ́wọ́ mo lè jẹun tó mí ní sọ fún wọ́n náà túnmọ̀ pé ò pàápàá á yí lẹ́nu ẹran lọ so adùn ayé adùn tó nígbà kan ni ṣùgbọ́n adùn adùn tí ò lópin ni bẹ́ẹ̀ náà ni ìyà àtayé ìyà fúngbà díẹ̀ ni ìyà tàlìkìyàmọ̀ ìyà tí ò lópin ni torí ẹ̀ tí a lè ṣe ire ni kíyàn sin kíyàn dẹ̀ ṣe dára sọmọlá kejì ẹ̀ láyé èyàn wá gbádùn láyé àtún gbádùn nìyẹn nínú ìmánì wa tó ní Tírà náà tún ni Alkhawfu minallahi. Rọ̀jẹ́. Wọ́rọ̀já. Alkhawfu minallahi wọ́rọ̀já òfihì. Kí a máa páyà ọlọ́run. Ìyẹn gbọ́dọ̀ máa bèèrè ọlọ́run. Àwọn kankan máa sábà ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹni máa fojú kéré ẹ̀ṣẹ̀. A rò eh, ẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré tó kàkún kékeré wá lè tẹ́mi wá ṣe tó wá lè tó yẹn èyàn kọ́kọ́ ló pààyàn ni tẹ́tẹ́rẹ́pò ń sọ òkúta fọ́ òkúta pa ológbò dànù tẹ́tẹ́rẹ́pò ń pọ́ níbọ̀ ni sí àwọn kọ́kọ́ ni kidnapper tí wọ́n ń ni àwọn kọ́kọ́ wọ́n ń gé kò ṣe fojú kéré ẹ̀ o torí pé ó lè jẹ́ yẹn ló máa ṣe kò ń gẹ̀ bínú ọlọ́run téèyàn ní bọ́ nínú yà èèyàn ti máa ṣe wàhálà tipẹ́tipẹ́ káwa náà fàkàrí táyé wò بفرض خطيئته وبفرض ذنبه من الجنة أخرجت لبرايا من الجنة أخرجت لبرايا ẹjá kíèsí láyé náà nínú tàà ń ṣe láyé èyàn máa ṣe nǹkan mí ń gbà mí ó ti ń ṣe ó ti ń ṣe ayé ò ní wú ọ̀dọ̀ ẹ̀ àwọn ṣe àti làágùn mẹ́yàn ti ṣe ayé ò ní rí ó lè jẹ́ kan tó kàn máa ṣe ń jọ kan tí ò tó làjí tó ti ń ṣe tẹ́lẹ̀ ọlọ́n kan fi bárúkà sàmì kan sí èyí mọ́dẹ̀ ah, eh, promote ẹ̀ látara tó ṣe tí ò kàkún yẹn èyí dẹ̀ ti máa wà burúkú mi ń gbà mí sísà mi àbí brọ́dà mi ó lè ti máa gbé e wọlé ti pẹ́ gbẹ́skó <laughs> Expo ni, ẹ̀yìn ẹmọ tẹ́ ń pè, mú ṣá mọ̀ pé nǹkan lẹ́ ń pè ṣá. Bífàrí díkọ̀ tí àti wà bí farọ́ dí láàbí. Ó lè ti máa gbé tí pá kó ti di bálẹ̀ sínú Expo ẹ̀ tó ń gbé. Ayé tí wọ́n máa mọ́ àti dáhùn pé ọgbẹ́ ni ẹ, àṣíṣà ẹ, àṣírí ọ̀dẹ̀ ní tú, wọ́n ní mú, wọ́n ní mú. Ṣẹ́ríjọ́ tán wá máa mú báyìí, ó lè jẹ́ ó kàn bójú ẹ̀ lásán pé nọmbà 2 àṣírí àbá 2 àṣírí àbá 2 nọmbà 2 àṣírí 2 àwọn àbá sọ pé mú kan ó kàn ṣe kí ni ó sọ pé nọmbà 2 ta ló ń bèèrè lọ́wọ́ ẹ̀ ní ẹ̀sá ó yá dìde ó yá ẹ̀nà máa rò háà ọlọ́pàá náà kiri ẹmà túlé ní níjọ́ tó tẹ́ ń gbé wọlé gan wọ́n ọdí tí ó kúrí jáde lè bàrọ̀ yá bífárídì kọ̀tí àti wà bífárídì zàmbín kékeré kan àṣìṣe ni yá náà ṣe ń gbà náà kó jẹ́ kí bàbá wa Ádámù

ẹ súnmọ́ bí igi yẹn la taqraba hadhihi ash-shajara faqaraba súnmọ́ igi yẹn o minal jannati ukhrijatil baraya wọ́n rẹ̀ súnmọ́ minal jannati ukhrijatil baraya wọ́n rẹ̀ ṣe súnmọ́ tán ọlọ́dẹ̀ sọ fún méjì Allahu ọlọ́run fún ọ láàyè kí wọ́n tún wá dẹ́ṣẹ̀ kejì fàkẹ́ ìfọ̀ wà áńtà mo fẹ́lẹ̀ ẹ̀fà ilé tí ò sí ń bẹ̀ fàkẹ́ ìfọ̀ wà áńtà àtẹ̀kọ́ máa ń fi dùnkún lè ó yẹ ká wá bèèrè lọ ara wa ìwọ báwo ni ìwọ ṣe wá ń rokàn ilé ìhà bí ilé ìlú náà lè kọ̀tàn yá. Ìwọ́n náà kàn jókòó kó kọ máa ìmájì ẹ̀jẹ̀ tó ti dáráyé, kó máa fọ́pọ́lọ́ rò ó, kó wá wo bẹ́ṣẹ̀ yẹn ṣe ti pọ̀ tó, kí náà máa wá rò pé hey, ẹ̀ṣẹ̀ kan ṣúnú màá ní bàbá ńlá wa Ádámù iṣẹ́ àtìyàwó Hàwá tọ́lọ́ fi ní kọ́ máa wà ìjọ́nà ìmọ̀kan jáde síta ìdẹ̀ lè mímà fẹ́ lọ wọ̀ yìí bílí olófin mínàlẹ̀ kọtọ́ya pẹ̀lú thousands àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yìí bílí olófin mínàlẹ̀ kọtọ́ya ìwọ kan náà ló ń parọ́ yìí bílí olófin mínàlẹ̀ kọtọ́ya òun wòwò kúwò bílí olófin mínàlẹ̀ kọtọ́ya òun jalè bílí olófin mínàlẹ̀ kọtọ́ya òun ṣe ṣìná bílí olófin mínàlẹ̀

ó ti láìkì mí ó tún ti rìpóòsì mí nǹkan kí nǹkan mínàlẹ̀ kọ̀tọ́yà. ẹlẹ́mí ò kúrò nínú yàrá rẹ̀ ó ti ṣe mm-hmm. jìnà ojú lọ rẹpẹtẹ ó ti dàtàrà kí ló ń ṣe ẹ́. ìléyà. ó dẹ̀ fẹ́ wà lè jẹ́nà pẹ̀lú àwọn ìjẹ́ náà dáadáa. ìlú bí mínàlẹ̀ kọ̀tọ́yà. iṣẹ́ tí mọ́ nìfẹ́ ṣe lára wa nìyẹn. ìléyà. tó bá ti fẹ́ wọnú ayé lọ ìmọ̀ ni a máa fẹ́ padà fẹ́ rárá. ìléyà fẹ́ padà pẹ́ rárá kò yẹ mí ẹ̀ṣẹ̀ ò yẹ mí ìwàkíwà ò yẹ mí ṣe náà ò yẹ mí ìwà olè jíjà ò yẹ mí irọ́ pípa ò yẹ mí torí pé mùsùlùmí lè mí ìmánì ló ń jẹ́ bẹ́ẹ̀ tí ó bá ti sí lára kó nítumọ̀ èyàn máa fojoojúmọ́ dára a máa fojoojúmọ́ dẹ́ṣẹ̀ ní ṣùgbọ́n tí má ní ẹ bá ti dúró pẹ̀lú ògùn ọlọ́run èyàn gbádùn èyàn náà dẹ̀ máa gbádùn ààrẹ iná ìyá dẹ̀ balẹ̀ ọkùn ìyá dẹ̀ balẹ̀. àlèébì kọ́ ọmọ tu fílmà àmàláàdì. ẹlẹ́ tó tẹ̀lé náà ni àlè ìsẹ̀kọ́ ọmọ. dára kí mú ní ìmọ̀ ní mínàlẹ̀ mùsùlùmí gidi ó dúró déédéé pẹ̀lú gbogbo tó bá ń ṣe kódà tó fi débi títà rírà síbi business tá ń ṣe àwọn transactions oríṣiríṣi tá ń ṣe. wọ́n lè bó ti àdùn á ní zulimi. ó gbọ́dọ̀ nílẹ̀ mi pé o fẹ́ gbáyàn ó gbọ́dọ̀ nílẹ̀ mi pé o fẹ́ lùyàn jìbìtì ó gbọ́dọ̀ nílẹ̀ mi pé o fẹ́ jẹ owó olówó mọ́ tiẹ̀ o fẹ́ jẹ tẹ́lẹ̀tọ́ mọ́ tiẹ̀ má nílẹ̀ mi pé àwọn tó fẹ́ bá dòwò pọ̀ ọlọ́run níjọ́ gbọ́n má nérò kèrò bẹ́ẹ̀ lẹ́mi kó ba lè rí wọn bò mọ́lẹ̀ máa nílẹ̀ yìí pẹ́ni tó fẹ́ bá dà àkọpọ̀ ọlọ́run jẹ́ kí n sẹ́jọ́ fẹ́ papọ̀ yí o kó máa rọjá sí pé mo gbá o kó ba lè clear o clear transaction ni mo fẹ́ o. alibaisi ni bílíkì yáàrì máa làmù yàtà fárọkọ. torí pé nínú tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ń fà mọ́ láyé ni pé a fẹ́ mèkì a fẹ́ lówó a fẹ́ ní nǹkan láyé gbogbo ẹ̀mí ló ń fà mọ́ ọlọ́run ọba ló dìídì sọ bẹ́ẹ̀ nípa àwẹ̀ ìdí ẹ̀ní láàrín kùnrán ní pé wọ́n tọ́ṣe gbóná lè máa là ṣùgbọ́n jàmá ọlọ́run nípa òun ṣe dáwa òun dáwa nídà pé a fẹ́ràn ká máa kó ọ̀rọ̀ jọ láyé kò sẹ́ni tó wá ní ọlù ìta ló láìkì òṣìkó náwọ́. Ìnàkú lè ṣòbí lè kọ́ ìrìn lájẹ́dí. Ṣẹ́rí kókò sẹ́ni tó tó náwọ́ pọ̀ láìkì òṣì. Ta ló fẹ́ là tó láìkì owó láyé kó náwọ́?

ẹ̀sìn tá ń sọ yìí náà ń tó lè jẹ́ kó tún rọrùn fún yàn láti rí ṣe dáadáa ní kíyàn lówó lọ́wọ́ jìlìbáàbù kan ò ṣeéṣẹ̀ sí èyàn gbọ́dọ̀ nílé kó máa lọ bí mẹ́wàá mẹ́ẹ̀dógún kẹ́kọ́ bó ṣe bọ́ kan lẹ̀ ò tí ìráyè fọ́ ìwọ̀ṣì wá ń bẹ́ òtún mọ̀ mí òtún kì sọ́rùn ẹ̀hẹ́n o ó o òṣì ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́má fòṣì sáwà àmìnà ó wà wọ glove ojú wá ń tí kò lè yọwọ́ síta torí pé ó ti já ní gbogbo èékánná ti yọ síta tán pè lóṣì nìyẹn ọlọ́run tó dá wa ọmọ ọmọ ó fi sí àwọn ẹ̀dẹ́ èèyàn lára pé ká máa fẹ́ràn pa afẹ́ ní afẹ́ ní afẹ́ ní kódà tó bá ti kò sẹ́ni tí nǹkan ẹ̀ ń pọ̀ sí sínú ẹ̀ ń bàjẹ́. ìnáwó lè rọ́ bí lè kọ́ irí láìṣẹ́ díìdì. kò sẹ́dá tí nǹkan ẹ̀ ń pọ̀ sí sínú ẹ̀ wá ń bàjẹ́. bẹ́ẹ̀ náà ni kò sẹ́dá tí nǹkan ẹ̀ ń tó ń tẹ́ lọ́rùn. ti dá wa nìyẹn ṣé bó ṣe ń wá ká ní torí wákàwà náà ní. wáyé jẹ́ àjò náà sórí dúníà múná fásátà lẹ́sùn máa rí pé nínú ayé competition pọ̀ lágbájá tí jẹ́ àjò náà sórí. àjọ ní ẹ̀bá ọ̀rọ̀ tá à ń jẹ́ àjò náà sórí. ẹ̀dá ẹnjìníà wa o. wáyé láyé ọmọ ń ṣe competition ní pé mi náà fẹ́ make ẹ̀ láyé kò rẹ̀ tún tó burú ń bẹ̀. wà lè ìsàlẹ̀ àṣìṣẹ́ ọ̀nàkẹ́ ìrọ̀mà àbúsìkú. ṣùgbọ́n kó ní kálukú ṣe ń sáré pé mo fẹ́ ní mo fẹ́ ní ẹ̀. àṣìṣẹ́ ọ̀nàkẹ́ ìrọ̀mà àbúsìkú. èèyàn lè ní kọjá ń tọ́lọ̀ fẹ́ fún ni ìyẹn ló bí wà sí ti pé bá a ẹjẹ́ a máa páyọ̀ ọlọ́run pẹ̀lú ń tà ń wá lẹ́sìnkọ̀ mọ́ta brọ́dà o wà láàárín àwọn student ẹgbẹ́ o dẹ̀ fẹ́ máa make owó láàárín wọn kò tún tó burú bẹ̀ torí pé brọ́dà nídà tí ra wọn kankan o dẹ̀ fẹ́ kó máa mówó lé lọ́ta o fẹ́ tà fún má lù ń jìbìtì o má lù sísà ní jìbìtì albàṣíáni bilkhiyari máa lámúyá tafàrẹ̀ kan alábìsàrẹ̀sára ń já mọ̀ ìgbé alìbájì áni mọ́ ní òwò alìbájì áni bí lọ́kọ̀yà rẹ̀ mọ́ alábìsàrẹ̀kọ́ alábìní ẹni tó fẹ́ tajà àtẹni tó fẹ́ rajà àwọn méjèèjì wọ́n lẹ́tọ́ àti ṣẹ̀ṣẹ̀ láàrin ara wọn táwọn méjèèjì tó bá sòdodo wọ́n bá ìṣẹ́ àná ẹlẹ́ni àwọn aróní pé ẹni tó fẹ́ tajà ló máa sábà parọ́ ẹni tó fẹ́ rajà náà lè parọ́ gbà ní ọ̀ ó lè ná fake money ó lè ṣe fake alert wákọ̀rù kówó ti wọlé ni akọ̀fin wọ́n ẹni pé ṣẹ́tìrì ṣẹ́tìrì ó ti lọ Fọ́ìsọ̀dà kọ́. Àtẹni tó fẹ́ tajà, àtẹni tó fẹ́ rajà. Àbájá náà bùrù ká. tó bá fi lè so tọ́ pẹ̀lú ara wọn. Bùrù lọ́hùn máa fi bẹ́yìn ìhì máa. Ó fọ́ àlùbáríkà sínú tí wọ́n tà tán rà wọn yẹn. Wà ń kátà máa wá kí

yẹni jàmbá fun fún jàmbára ó tajà burúkú ilé náà fún fèkè onáà fún ìyẹ́ wá pẹ̀ ìdáwà rí pé <laughs> mo ti náà débi tó ti fẹ́ tú olówà rí pé ìwọ́n kọ́ arábìnrin tó níyàn méjèèjì ni tí bá rán káàtù máa pàlùbáríkà tó wà nínú òwò yẹn owó yẹn kò ní débi ṣe torí ẹ̀ ìmánì gbọ́dọ̀ hàn nínú tó ń ṣe mákàn náà ní ọkọ̀ fẹ́ mẹ́kẹ̀ láyé nìkan máa ní lẹ́ni pé owó tó fẹ́ gbà ń bí òwú ẹ̀ yóò fẹ́ fi ṣe nǹkan rí torí àfi kí páyọ̀ ọlọ́n pẹ̀lú tí mo fẹ́ tà tí mo fẹ́ rà ìmánì nìyẹn ibi tó àmọ́ tó ń ṣe lẹ́sìn fún ó ní ya àdéhùn ọjọ́ ti wà táwọn bí ẹjọ́ sọ tọ́mọ ẹbá ti wá wà lọ́dọ̀ ẹ tó ń ṣe lẹ́sìn fún wà á dájókò wà á máa lọ́ṣìn láyín lẹ́sìn fẹ́ nìkan nínú àsìkò ọmọ lọ́mọ nínú àwà sí tọmọ ọmọ yẹn class fẹ́ nìkan ó ń o òun ṣàbòsí fún ní o owó tó ń gbà yẹn bárọ́kà ti ń já kúrò nínú ẹ̀hùn ṣe ń yẹ wà báyìí òun náà lọ dé iṣẹ́ lẹ́tọ́rìn lẹ́tọ́rà mi wà gbowó ìjọba ni gbogbo àsìkò tó yẹ kó wá àtẹ́ni sáwọn ọmọlọ́mọ ó tún ti ṣe bísínẹ́sì míì lọ ó tún ti ṣòwò míì lọ gbogbo àkókò tó yẹ kó fi àtẹ́nìsàn ọmọ tó ń gba sálárì lọ́dọ̀ federal government àti state government yìí ẹ̀tọ́ àwọn ọmọ yẹn ni wọ́n ti sanwó léèwé wọ́n tẹ̀ ti sanwó oṣù fún wọn náà tó oṣù ẹ bá pẹ́ wà pariwo tó bá ti wá ṣẹ̀tọ́ tó dẹ̀ ń gba owó yẹn ó ti ń jẹ haramu ó ti ń jẹ haramu ń tàn pè ní imani nìyẹn èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run bó ṣe máa wá mọ́ra rí láti sàlẹ̀ tí tó fi máa dókè ló fi jẹ́ pé tó bá padà wà nípò yẹn lókè lọ́hùn owó tó bá fi ẹran sára àlú wà mọ̀ pé kìí ṣe tiẹ̀ ìtánikọ́ fi ṣe ọ̀nà wà mọ̀ pọ́nà ló gbọ́dọ̀ fi ṣe ìtánikọ́ fi ṣe náà wà mọ̀ pé náà ló gbọ́dọ̀ fi ṣe kí nìyẹn ló bàjẹ́ ló kó ní dèdè nàìjíríà dé bá ṣe wà yìí àìsígbàgbọ́ lọ́kàn àwọn tí wọ́n ń darí wa tipẹ́tipẹ́ lọ́ fi kó wa tọ́lọ̀mbá wá ní kẹ́ náà dókè lọ́la tààdẹ̀ nígbàgbé pẹ̀lú ògùn ọlọ́run oníkàlùkù náà náà àwọn tàà àjọjọ́ pé náà èrò òkè pọ̀ nù wa níjọ́ tọ́lọ̀mbá ní kó súnkàn ẹ̀wọ̀n bí ọ̀dẹ̀ ọjà, báwo ló jẹ fẹ́ ṣe kí ni pláàni ẹ̀ ilé jẹ́ nínú àwọn tó jẹ́ kókó tó pàtàkì láti mú dání nínú bá a ṣe ń lò jẹ̀mí wa láyé lónìí الإيمان في التعامل مع الأزمات الصبر واليقين báwo la ṣe fẹ́ bá àwọn èèyàn lò báwo la ṣe fẹ́ lò pẹ̀lú àwọn oríṣiríṣi tọ́lọ̀n bá fi ń kàn wá láwọn àdánwò láyé ìgbà tọ́lọ̀n bá fàdánwò kan lòmí ó lè kọ́kọ́ kanra wọ́lọ́n kò ní kírùn-ún mọ́ ẹjá sòdúdọ̀rọ̀ fúnra iná ìsìlámà kí ń fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ọlọ́run á mì wá wò ọ̀rọ̀ pé wọ́n gbọ́dọ̀ kú kíkúkú kan rárá o a lè kú o ká má tanra wa o sọ́bùrù ìdàlbàlá ọ̀rọ̀ pé ọlọ́run ò dá ìwọ láti wá yá gan ọlọ́run dá àwọn àgàn o gbogbo àwa tí wọ́n bí kọ́lá bá a jẹ jókòó ìtọ́bá wọnú fámílì oníkálukú èmì àti àmà aláwọn tí ò bímọ nínú fámílì wa tẹ́ pàpàdà ń pè wọ́n ní pé mọ́mì àfi ń dùn wọ́n nínú apàdà ń pè ní dádì mi dádì mi amọ̀pọ̀ àwọn kan ni wọ́n bí wa. wàlànà reality ayé nìyẹn ọlọ́run tó dá wa bó ṣe dá wa ni ó mọ̀ ọmọ ṣe bẹ́ẹ̀ ni. wọ́n lè ná bí ló wà nàkan. ọlọ́run máa mọ̀ ọmọ máa dán wa wò pẹ̀lú àwọn kankan. ìṣe yìí mi náà lè kọ́ wọ́n ni wàá jẹ́ kí mọ́ ní ẹjọ́ ìtọ́lọ bá fi dẹ̀wò nínú tá fẹ́ kàálẹ̀ yìí bí ẹ̀kàlẹ̀ fún ọlọ́ nínú ẹ̀sọ́ ma máa fi mìwáwò wọ́n máa dẹ́rù bà wá ń gbà mí ẹ̀rọ máa dédé bà wá naturally àyàwádẹ̀ máa jáǹgbà mí kò kò sí nǹkan kan tó ń dẹ́rù bẹ́ o wà dẹ̀ máa rí káyẹ̀ ṣe kì àjẹ́dẹ̀dẹ̀ já ó dẹ̀ ṣe nǹkan bẹ̀rù kan ìgbàmí ọ̀rọ̀ àmọ́ ọmọ mú ìdẹ̀rù dé bá wa nílùú ọ

bó ṣe máa máa lọ rèé kò dẹ̀ ní lọ bẹ́ẹ̀ ìgbà ọlọ́dẹ̀ rere mẹ́jẹ́ sísà ọ̀pọ̀lọpọ̀ yín sísà tó wà ní mọ̀ ń dájọ́ rẹ̀ lè kọ méjọ́ lè ọ̀dá lè dá ẹgbà míì o lè má lo oúnjẹ ilé mo lè má lówó mọ́ má gbà lọ́wọ́ ọkùnrin bẹ̀rọ ọlọ́run má báyà rẹ jẹ́ o má bójú ọ̀la rẹ jẹ́ o o mọ́ bí tí wà láǹdì tó mẹ́rin kó o mọ́kọ́ tí wà padà fẹ́ lọ́la o tó bá ti useless rẹ lónìí tó ti ta dignity ẹ

kò sẹ́ni nke kì í fi ń ṣe mẹ̀kúnnù náà ma wà ní garanjọ́ mi tó náà ní a ah, ẹ̀rù àrágbò mi ìtọ́lọ̀ ń súnkọ lọ́jọ́ ẹniyẹ òdíndọ́ ọlọ́rọ̀ mi náà dẹ̀rí òun náà wà sáńdẹ̀dì ńgbà mi tí ò ní sún tó fẹ́ ṣe èyàn máa débò mí gan tó máa yẹ́ nǹkan mi á sí mọ́tò èèyàn ò ní rọ́gbọ́n dá nìkò wá tún ní sí nẹ́tíwọ̀kì ó fẹ́ ṣe transfer ọláwà mú ẹ̀tọ́ pátápátá ò tún ní káàkiri nínú mọ́tò gbogbo wá di paro ọdájú pé àwọn èèyàn tí wọ́n ti ẹ̀ ń fojú wò tí ó ẹgbò wákàn kọjá àti sẹ̀rẹ̀ sí wọn lára àwọn ọlọ́mọ wá wà ní pòsíṣọ́n tí ó tó nídà sísáǹsì wọ́n gbà náà ọlọ́wọ́n ọba nìkan lọba tí kì ń kanlẹ̀ o tó bá ti hábẹ̀ yẹn mi mo fọ́lọ́ bẹ̀ẹ́ bẹ́ ọlọ́run tó bá yá lọ́wọ́ èèyàn yóò kó wá sọ̀rọ̀ ẹ̀dọ́ ní báárà lọ́dọ̀ àwọn tó máa sọ pé kò ìbọ́fẹ́ dé o ṣó ti yí ẹ bó ṣe ń lọ. ìyálé òmù kàmá ṣáhádìtà àdúwà lọ. ṣẹ̀ríṣẹ̀mí ayé. ìyálé òmù. nẹ́tíwọ̀kì ni kò sébù sọ́dọ̀ ẹnìkan. ìyálé òmù. ó máa wọ́ máa lọ. kàmá ṣáhádìtà àdúwà lọ. máa ṣe owó ìṣẹ̀mí ayé bí ọ̀sán àtòru ni. máa ń sára òun zamanu sáàtì àzìmánù. ibi tá a jókòó nípa Tabaka wákàtí mélòó tí bàtà wà ìta bá padà dé bí láago mẹ́sàn-án alẹ́, àtúwẹ̀ ká máa ríra báyìí wà bí ká máa bẹ̀sẹ̀ gbá nǹkan. Ma ń sára fún zámanú. Ọlọ́nibọ̀ ṣe ṣe ètò ayé nìyẹn. Láàdì ìhun azìmánú. Tó bá ń tù lóòjẹ́ tó ń jàjẹ́ kù. tó ń ṣe fàárí pé èmi mi kí jẹba ẹjọ́ kẹta ó lè ṣẹlẹ̀ ń jọ mi kó jẹ́ pọ̀ ọbẹ̀ ẹjọ́ karùn-ún ni wà jẹ́ nílò sáàrọ̀rọ̀ máa ọmọ ẹ̀bẹ̀ kó wá ní ha náà. Ọlá ní tẹ̀yìn máa yí ni kò dúó sọ́dọ̀ ẹnìkan ó máa máa rotate ni tó tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tádánwò bá ti dé farada iná lè ṣídá ti mú dá fún mẹ́yẹ lẹ́kọ̀ ìlmàrí hùn sàádá ilé kókó ilé kókó kọ̀ máa ń dẹ́rù bàyàn ni iná lè ṣídá ti mú dá bó ṣe dé tó ń dẹ́rù bẹ́ẹ̀yẹn mọ̀ kó nígbà tó fẹ́ lò iná lè ṣídá ti mú dá ìgbà ọlọ bí òréré ilé ayé òtọlọ bí ọ̀pá ọ̀pán iná lè ṣídá ti mú dá gbogbo kó lé gbogbo ẹni tẹ́ ń wò lónìí tẹ́ náà ń kò lónìí tẹ́ ń rí lẹ́ tó ṣe pèsè tẹ̀síwájú lónìí tẹ́ bá bèèrè tàn gbé ojú wọn ti rí lánàá. iná lè ṣe ìdàtí mú dà. gbogbo ẹni tó mókè lónìí náà ti fojú gbolẹ̀ lánàá hmm. gbogbo kó lè kò lè lè bẹ́ẹ̀ lọ títí títí lá máa dẹ̀ ní tó bá yá. fún mayẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀lẹ́ máa rí ọ̀sán àdá. wọ́n tí tẹ̀ fẹ́ fìlì ò fẹ́ fìlì àchíp kankan tó bá ti ní kó fẹ́ máa nágbára díẹ̀ bá pẹ́ àánú nínú mọ́ lè fara dá mọ́ lè fara dá ó lè fara dá kí ni. fún mayẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀lẹ́ máa rí ọ̀sán àdá.

Fásọ̀bìn ṣe sùúrù tẹ́lẹ̀ kan fìrà àjà. Gbogbo ohun tó ń rí lónìí bẹ́ẹ̀ náà ṣe ń kàwé lónìí tẹ́ ń dara láàmú lónìí tẹ́ ń kéwú tẹ́ ń ṣàìsùn tẹ́ ń ha gbẹ̀ sórí tẹ́ Fásọ̀bìn tẹ́lẹ̀ kan fìrà àjà. Táwọn akẹgbẹ́ yín kan kẹ̀dẹ̀ rèé táwọn ti tẹ̀tẹ̀kútẹ̀, ó ti yahoo yahoo, ó ti ń gọkọ̀. tẹ́lẹ̀ kan fìrà àjà. Ẹ̀sílẹ̀ máa wò. Tẹ́lẹ̀ kan fìrà àjà. Ọmọ lè fílẹ̀ afúnkun sí mú ni bí ò wá ní kọ́ńpọ̀ ń kẹlẹ̀ jẹ́ bẹ́lẹ̀ kan fi rọ́jà ó sì máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ fàṣíbárò lè má rí ìrìndà ẹ fara dá fàṣíbárò lè má rí ìrìndà kò sí ń tó lé tí ò ní padà wá dẹ̀ lámúyẹ̀dúnmọ́kọ́ tó ń bàlá ọ̀rìn ìgbésí ayé ìnira kò lọ àdánwò kí máa ń dúró sílé ẹnìkan àlejò ní tó bá ti dé ó ṣe ń lọ ìwọ́n kó ṣe zúrù fún. fáríjù mi ràn tó bá ṣe zúrù fún ó máa padà tú. lámúyẹ̀ dùn. ṣùgbọ́n tó bá fagídí tẹ́ tó tẹ́ jáde pọ́tọ́ lẹ́ẹ̀kan náà wàá jẹ̀rọ ra yẹn o. àhásìní zọ́nà wà áyíkì. ó ti padà di àdáàjì náà o. àhásìní zọ́nà wà áyíkì. ó tó kàn nídìí ni pé sàníyàn ṣe pẹ̀lú ọlọ́run. àhásìní zọ́nà wà áyíkì. èmi nígbàgbọ́ pé mo alákọ̀ọ́rẹ́ ọmọ mi tẹbá mọ́ ń tó jù bàbí àti yẹ́ ẹ̀rí tí wọ́n fi ń rówó tí wọ́n fi ń ràn wá sí skú a dẹ̀ máa gbọ́wó yẹ lọ́wọ́ ìyá àti bàbá yẹn wọ́n dẹ̀ ń dààmú wọ́n láàgùn wọ́n ṣe wàhálà kíkankíkan bó dẹ̀ ṣe ń gbà ó dẹ̀ ń rówó dáadáa tí wọ́n mẹ̀ sí bonus tàǹtírì iye tó ń gbà láti lé lọkùnrin tó ń fún ní wíkẹ̀ndì kan a máa rí dáadáa

ó fẹ́ gbádùn ìbádùn tí ẹ kó gbádùn gbà tó bá kàwé tán ti fẹ́ gbáǹgbà tó wà ní skúù. ahàzìní zọ́nà wáyékín. tàníyàn ṣe fáradàyà nígbà tó wà nílẹ̀ ẹ̀kọ́ wọ́n náà máa wà kọ́kọ́ tàmára wọn. ànàkùn lálẹ́ amúrì àìndàgbò. irú ọmọ

wàtàwákùlù. ẹ mọ bọ́ ṣe ń ṣàdúà o ẹ lọ kọ́ bọ́ ṣe ń ṣàdúà ẹ̀dẹ̀ lọ́jẹ́ kàdúà ṣíṣe mọ́ yín lára ẹ̀dẹ̀ alhamdulillah mo rí pé láàrin àwọn tó tún jó ní kí wà láàrin dáadáa ẹ̀dìdì mọ̀ àti topic kẹtìrìtẹ̀ láàrin kí náà tó lè jẹ́ àwọn tó lè kọ díẹ̀yàn tájú ẹ̀yàn fi ní gbà ẹ mọ́ àwọn mọ̀ wá ní ọlẹ́ tìjàbà àwọn kí ló ń fà tí wọ́n fi ṣàdúà tájú ẹ̀ kí máa ń gbà kí ní àwọn nǹkan tó lè jẹ́ àwọn okùn fàntàdúwà fi máa ń tètè ń gbà àtàwọn àsìkò ló yẹ kí ọmọ àṣàdúwà kájúwà gbà ṣẹ́rà àdúwà àà ẹwọ́n tó tàn bàbá ti sọ wọ́n ní àdúwà ó ní dáàmù mì ní ẹ máa ṣàdúwà ẹ máa bí ọlọ́run gbogbo ń tẹ́rù pó lé yẹn tí wọ́n kó síwájú ọlọ́run má máa rò pé bì kan wà àìmí kẹ̀lá yé mi wá di fásitì ẹsẹ̀ lọ mo fẹ́ jí gbé ni. kò lè máa èmi ni wàá di kíni kan ọ́. Ah. kò lè máa yọ abẹ́rù bí kúrọ̀ bí làwùlà dùn án ọkàn. wọ́n kò síbi tí yóò lè dé láyé tọ́lọ̀ ń bá mú ni débẹ̀ kò síbi tí yóò lè dé láyé àkàìmọ́yà ọlọ́lá ọlọ́rọ̀ tó ti rò pápá àwọn kàǹkọ̀kọ̀ tó dẹ̀ lè tọ́ ọ̀dẹ̀ rí bá àkàìmọ́yà ọmọ mẹ̀kúnnù tí òrónú

ìtumọ̀ rẹ̀ ni pé tó bá kí ń ṣàdúà láìfẹ́ kan máa lọ bẹ́ẹ̀ náà bó ṣe ń lọ ẹ̀ náà ni ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ sí ṣàdúà wà máa fàdúà fàwọn kankan mọ́ra ohun tó jì wà dẹ̀ súnmọ́ ohun tó le wà dẹ̀ fàdúà rọ̀ ogun tó lágbára wà dẹ̀ ṣe ẹwà àtàdúrà. Dùháyìn wá tẹ́sí dẹ́rí. Inú ilé yóò kò ti wá ní ẹbí yóò Wọ́n bẹ̀rẹ̀ sí sàt àti oríṣiríṣi àwọn zero burúkú. Wọ́n bẹ̀rẹ̀ sí gbẹgbẹ́ òkùnkùn kan torí ọmọ Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ ṣàdúà pẹ̀lú ògùn ọlọ́run yìí tó máa fọ́ ìtọ́lọ máa palẹ̀ mọ́ kúrò lẹ̀ fún ẹláyé palẹ̀ mọ́ àdúrà tí ẹ ọ́nà àdàmà fi ṣẹ́gun lọ wọ́n dédé rí pé ha ọmọ ilẹ̀ àlùyọ nínú ẹbí ha ó ga o àdúrà ní o àtẹ́zàhù. ìtùráyí wà tẹ́sídẹ̀rí yìí. ọlọ́ni jẹ́ àbójú kéré àdúrà ni. wà tẹ́sídẹ̀rí yìí. ẹ̀rùngbà àdúrà ò jẹ́ àdúrà kẹ̀. wà tẹ́sídẹ̀rí yìí. ẹwà lọ ń jágbẹ́rẹ́ ẹwà lọ ń sàtẹ̀jẹ. wà tẹ́sídẹ̀rí yìí. ẹwà lọ ń lẹ́ẹ̀kú ẹwà lọ ń fòrí ni

pẹ̀lú ògùn ọlọ́run ẹ máa ṣe ìdá òru tó kẹ́yìn ẹ máa jí lóru ẹ máa fi bẹ ọlọ́run ẹ máa sọ tẹ́ ma fọ́lọ́run yorùbá ní ọ̀nà mẹ́ta ní kẹta bẹ ni ọ kò sí tó kọ́ ọ̀nà méje lè tòṣì o òmò bá wọ́n tó dàmú ìwọ̀dẹ̀ fẹ́ kó parí lórí náà fẹ́ náà yẹ òfẹ́ náà wà bó ṣe ń sọ fọ́lọ́run ní ọlọ́run èmi náà fẹ́ là láyé jẹ́kí ńlá jẹ́kí mi rí ṣe jẹ́kí mi náà jẹ́ ògbónú ẹbí tèmi náà. àtàwákálẹ̀ alẹ́lẹ̀ ajílẹ̀ ní sùn ní kí wọ́n náà síwájú gbogbo fi kan òru òru wá gbé lọ gbogbo àsìkò gbàjọ́ ọdí wá sùn níjọ́ ló wá fẹ́ múùfù pàtí ní ra yìí oúnjẹ ní ọba tí pàtó àtàwọn máa sọ ah brọ́dà ẹ jẹun brọ́dà ẹ̀yà kò dé ṣèbí sọ fún oúnjẹ ṣèbí sọ fún ó wá jẹun jẹun jẹun ó àwà máa rẹ̀ wà máa sùn wá jẹun jẹun tó bẹ́ẹ̀ lọ tà fàárọ̀ ọ̀sán màárọ̀ rí jìmí ní ajílì ìtọ̀ àmì لمرعه من عدله صواما سقه لمرعه من عدله صواما ni fọ́mọ̀ eh, tó wáyé tó ẹpáyé tó wà ń tó ń wá ti láìní kó kó mọ́ra yọra kò ní pláàlì fún ara rẹ̀ eléyìí kìí ṣoríire àbí ọlọ́run bá kó jọ kó jẹ́ gbogbo aṣòrí rẹ̀ o ẹ fàájú àṣírí o ẹ sí jọsìn ẹ sí jọmọlúwàbí ẹ ṣe ṣìnà ẹ jalè ẹ parọ́ ẹ mutí ẹ má hùwàkíwà ẹ ṣe ohun tí ò dáa májájú mákàlá máa dẹ̀bà wọ́n gbẹ́bọ̀ májájú jìnnà síwádìí ò dáa máa wẹ̀ṣẹ́ ó nídìí jìnnà síwádìí ò dáa máa wẹ̀ṣẹ́ ẹ̀kọ́ jẹ́ játúfilé náà kú alọ́kọ̀ má dájú má dájú Mákàlá. Mákàlá. Màdẹ̀bá wọn gbé bọn. Màdẹ̀bá wọn gbé bọn. Màdẹ̀bá wọn gbé àwọn kan ni wọ́n kidnap àwọn èèyàn ẹ̀bọn ni wọ́n fi ń dẹ́rù bá àwọn èèyàn tí wọ́n fi ń rí wọn gbèrò. máa dájú ìmọ̀kàlá máa dẹ̀bọn wọn gbébọn jìnnà síwá tí ó da máa wẹ̀ṣẹ́ kọ́ṣẹ́ jìnnà síwá tí ó da máa wẹ̀ṣẹ́ onídìí. sàṣà àdàkàlà muhammed kashara allah ilà ilà anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.